Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. Mupulihun ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọlé ẹ̀kọ́ muflihun oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. muflihun group of schools ni ẹja máa lo ẹ má wẹ̀yìn. bámu kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class. sound qualitative Islamic and Western education competency in Arabic language. clinical and memorization, experienced and competent teachers sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódún ìdíòbí area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lárò, Ajibola street, beside Alafia bread bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihu. A'udhu billahi as-sami'il 'alim minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله àti ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tílé ẹ̀kọ́ muflihun schools tó kalẹ̀ sí àdúgbò muslim fẹlódún ìdí òbí tí ẹ̀ka ilé ẹ̀kọ́ yìí tún wà ní muslim masfala road ajibola street ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àtàwọn míì tí ò tiẹ̀ lọ́mọ nílé ẹ̀kọ́ wa gan ọlọ́run jẹ́ àjọ soríire ayé àtijọ́ ògbéǹde alkiyama kó o sì fi ọ̀pọ̀ rọ́pò fún ẹnì kọ̀ọ̀kan wa tó bá dídẹ̀ ẹjẹ́ abẹ́rẹ́ ètò wa lóru èní pẹ̀lú àyọkà láti inú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa عبد السلام عبد الرحمن تيوتي ما كفران فوا أعوذ بالله من الشيطان الرجيم ووصينا الإنسان بوالديه إحسانا حملت أمه قوها ووضعته قوها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين ọlọ́run bá ní fáwọn ọmọ ẹ̀ ní àlùbáríkà àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa mi abdulmanan balógun. qala rasulullah sallallahu alayhi wa sallam la'ana allahu al-khamra wa sharibaha wa ba'i'aha rawahu abu dawud. translation the prophet of allah may allah's blessings and peace be upon him said allah has caused the alcohol the one who consumes it and its seller, transmitted by Abu Dawud. Lessons from the Hadith. Islam forbids drinking and selling of alcohol. A drunkard is an accursed sin. Muslims should move away from intoxication. Ọlọ́run bá ní fáwọn ọmọ ẹ̀ lálùbáríkà àtọmọ ẹnì kọ̀ọ̀kan wa má jẹ́ kí wọ́n gbàgbé ìmọ̀ o. Ẹ̀yin arúsìn Ọlọ́run eléyìí lápá kẹta ìdánilẹ́kọ̀ọ́ wa tá à ń bá a lọ ashabab wa islahu limujtama youth and societal reformation ọ̀dọ́ àti káwùjọ wa ọ̀dà afárabalẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí torí àwọn tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé ni tí ń ṣẹlẹ̀ náà lù wá tí ń ṣẹlẹ̀ ládùúgbò tí kálukú wa ń gbé kódà tí ń ṣẹlẹ̀ nínú ilé kálukú àfi kájọ wójútù sí i nígbà tá a bá ń bá ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ kọ́lọ́run ọba àlékè ọlá kó tọ́ wa sọ́nà ẹ̀yẹ́rú sí ọlọ́run ibi tá a dé báyìí òun gangan ni ìnìhìrọ́fù shabab asbabuhu walhulul a fẹ́ wo kí ló wá fa káwọn ọ̀dọ́ ó dìdàkudà lásìkò tiwa yìí a ti sọ àwọn ọ̀dọ́ lọ àwọn ànábì ọlọ́run ọ̀dọ́ ni wọ́n àwọn àsáàbùlì ọ̀dọ́ ni wọ́n àwọn tí wọ́n jọ tantọ́ ọlọ́run kí táyé fi dá ọ̀dọ́ ni wọ́n mi ìfẹ́ wo àwọn agbègbè míì tá a bá tún wo agbègbè míì á tún rí àwọn ibi tó pọ̀ táwọn ọ̀dọ́ ti tún ayé ṣe ibi tán ti kópa nínú ètò ọmọ ibi tán ti kópa nínú ètò ìdàgbàsókè ìlú ibi tán ti kópa lórí ètò tó ní í ṣe pẹ̀lú health ibi tán ti kópa lórí àwọn oríṣiríṣi ìmọ̀ ìyẹn ọmọ jásìkò wa ó lọ ṣùgbọ́n lónìí kí ló dé táwọn ọ̀dọ́ dídàkudà kí ló dé tí kálukú wa ò lè sùn ká forí lé nǹkan tá a máa forí lé lásìkò yìí kí ló dé tó jẹ́ pé ìlà yìí lórí ní gbogbo àdúgbò kí ló dé tó jẹ́ pé àwọn weekend ní àdúgbò kọ̀ọ̀kan wàhálà kan àbí kejì ní ń ṣẹlẹ̀ kí ló dé sẹ̀ tọ́já sí wípé wàhálà lọ́tún ló sì ni ẹ wá jẹ́ àwo díẹ̀ nínú àwọn nǹkan tí àwọn àfẹ́sìn tí wọ́n sọ ká lè fojú ẹ̀sìn wò ó bá a ṣe ń gbààwẹ̀ lọ́yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí náà ti jẹ́ ń tù báyìí ǹjẹ́ táwẹ̀ bá lọ ẹ mọ́ wàá padà sínú ìwà àbínú ọlọ́run mọ́ ọlọ́run jẹ́ àjọ sóríire ayé àtọ̀run àáfàá ní ìtò fa káwọn ọ̀dọ́ òdìdàkudà ẹjẹ́ á wo bíi mẹ́wàá péré nínú rẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ básìkò wá bá sì gbà wá. àkọ́kọ́ nínú tó jẹ́ kí àwọn ọ̀dọ́ kán di ìdàkudà ní àwùjọ tí a wà yìí òun ni fàfáàdù ìwà àlùdẹ ibi tá a ti fẹ́ gbé òun nìyẹn kọjá sí wípé bàbá àti ìyá kán di ìdàkudà bàbá àti ìyá gangan fúnra wọn àwọn gangan wọn èsè èèyàn rẹ̀ èèyàn bu ni wọn jẹmọ́ ẹjọ́ kí lẹ expect pé yóò jáde lọ́dọ̀ bàbá àtìyá tọ́já sí pàwọn gan fúnra wọn amrọ̀bà sí ni wọ́n àwọn gan fúnra wọn kílẹ̀ ẹ̀sìpẹ́ẹ̀sì pé yóò jáde látọ̀dọ̀ bàbá àtìyá táwọn náà máa ń dàdúgbò láàmú kílẹ̀ rò pé yóò jáde látọ̀dọ̀ bàbá àtìyá táwọn gan èsè lọ́hùn tọ́jẹ́ pọ̀ta ọlọ́run ni wọ́n tí è bá ṣe pẹ́ kọ̀ọ̀kan tọ́jẹ́ pé inú kòkò dúdú ẹ̀kọ́ funfun lè jáde ń bẹ̀ èyí ò sì rèé kèé ṣe ń tọ́kọ́mọ̀ very rare. ibi tẹ́ ẹ bá ti lè rí òbí méjì tọ́jẹ́ páwọn ni wọ́n bí ọmọ bàbá èèyàn bú ni ìyá èèyàn bú ni ẹ lọ màmọ̀ dájú pé àwọn ọmọ tó bá jáde nínú òru ilé nínú ara òbí méjèèjì tí wọ́n ń dàgbà tí wọ́n ń dàgbà ara àwọn ọmọ tí wọ́n mọ̀ jẹ́ ìṣòro fún àwùjọ ni ìyẹn lọ́fà tá a ṣe ń rọ kálukú wa bàbá àtìyá ẹ̀yin náà ti dẹni ọlọ́run báyìí lẹ́yìn àwẹ̀ ẹ̀yà amọ́dẹni èṣù mọ́ wọ́n kú ti gbésùdè báyìí tábà ti wá tú èṣù lẹ̀ ẹ̀yin ẹ nípinnu láti inú oṣù yìí pé ẹ padà lọ síbi iṣẹ́ èṣù mọ́ o kọ́lọ́run ọba àlekè ọlá kó láàánú wa lójú ìyẹn jẹ́ kókó alákọ̀ọ́kọ́ àáfàá ní kókó ẹlẹ́ẹ̀kejì aljal ignorance bal aljalul murakkab profound ignorance àìmọ̀kan tó tún gbọ́mọ pọ̀n. jẹ́mọ́ tá a bá ń sọ̀rọ̀ àìmọ̀kan ẹjẹ́ akọlọ ọgbọ́yé tó kó sínú pọ̀. àìmọ̀kan nípa ọlọ́run òun làìmọ̀kan tó ga jù. èèyàn lè sọ èbó lẹ́nu ó lè sọ french lẹ́nu kódà ó lè sọ arabic lẹ́nu ṣùgbọ́n aláìmàkàní nípa ọlọ́run ọ̀gá ìmàkàní yẹn. ìlàsẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin òbí ẹjọ́ ọmọ yín ó nímọ̀ Islam òdodo ẹjọ́ ọmọ yín ó nímọ̀ òdodo ìmọ̀ Kùránì ọlọ́run àti ìmọ̀ nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ìyẹn jẹ́ nínú nǹkan tọ́fà káwọn ọ̀dọ́ ó dìdàkudà. àwọn ọ̀rẹ́ ẹbú bad companionship arọ́júlù aládìíní kọlíìlì fàlíyàndúr ahadùkún mayu kọlì sẹ́rọ̀ ọmọnìyàn orí ìlànà ẹni tó bá ń bá rìn òun náà ni wọ́n máa ṣe arọ ẹ̀yin òbí ẹ mójú táwọn ọ̀dọ́ gbogbo àdúgbò náà àwa landlord association ọ̀rọ̀ kan àwa náà ẹjẹ́ amójú táwọn àdúgbò wa kó mọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ làwọn ọ̀dọ́ fi máa rìkúrìtì àwọn tí wọ́n máa dàlúrù àwọn tí wọ́n máa dàdúgbò láàmú àwọn ọmọ yìí náà iníṣẹ́ẹ̀tì ara wọn sí wọ́n dọ́gbọ́n pé àwọn ọmọ yòókù tá ń di ọ̀dọ́ pé ìwọ náà wà jọ ìwà jẹ́ àjọ wà nú ẹni tá àjọ máa fọ́ àdúgbò lóru jẹ́ àjọ wà nú ẹni tá àmọ́ jí nǹkan jẹ́ àjọ wà nú ẹni tá àmọ́ dàlúrú jama ẹ jẹ́ ká gbìyànjú kárí wípé àwọn ọmọ tiwa àwọn ọ̀dọ́ tiwa wọn ò máa báwọn èèyàn burúkú rè torí pé ntànàbí wa sọlọ láàrin ọsálà ń sọ òun ni wípé ẹni tá a bá bá rìn ńlá fìwàjọ ńlá fẹsẹjọ ńlá fi ìfẹsíjọ ìyẹn jẹ́ nù nǹkan kejì tó ń kó bá àwọn ọ̀dọ́ tí wọ́n ṣe ń dìdàkudà wọ́n ń báwọn èèyàn bú àwọn èèyàn bútán bá rì wọ́n wá tún rí quit wọ́n wá ń pọ̀ sí i jẹ̀mọ́ ìbò làwùjọ òfin ní dàrú la ṣe ń rọ kálukú wa láwọn àdúgbò wa káàkiri láwọn inú ẹbí wa káàkiri ẹ mọ̀jà àwọn ọmọ wa bá àwọn ọmọ burúkú rè ọlọ́run bá orílẹ̀-èdè wa ṣe. àáfàá lára ń tó tó fa kí àwọn ọ̀dọ́ kan dìdàkudà òun ni àlùkùdùwàtù fẹ́ yí à kí ni ìtumọ̀ eléyìí àwòkọ́ṣe ebú àwòkọ́ṣe ebú àárín tá a dé yìí ó kó gbogbo wa sínú ẹ̀yin olórí ẹ̀sìn ó kó yín sínú olóṣèlú ó kó yín sínú ìjọba ó kó yín sínú àwọn àwòkọ́ṣe ebú wọ́n pọ̀ nínú ìlú yìí ẹ̀yin tẹ́ ẹ já àfà nígbà tẹ́ ẹ bá fẹ́ ṣènáwó mọ́sálásí tàlẹ́bìṣẹ́ chairman apààyàn tálẹ́ fi ṣe special guest of honour ẹni tí ń jíwó òlu tálẹ́ fi ṣe irú ipò báyìí àbí irú ipò báyìí ṣe báwọn èèyàn bú ni àwọn ọmọ náà mọ̀ wá kọ́ sí àwọn yẹn pé àṣẹ bàbá tá a mọ̀ ládùúgbò yìí tọ́já sí wípé ìmọ̀ gé orí àwọn obìnrin ni àjẹpẹ́tọ́ ah, bá rí bẹ́ẹ̀ kémi náà bá lè develop kémi náà mọ̀ gé orí àwọn èèyàn wọ́n mọ̀ fèmí náà ṣe chairman gbogbo wa la gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí wípé àníṣẹ́bò ni àwùjọ yóò ṣe ní jẹ́ pé àwọn bad model ni ọmọ wà fáwọn ọmọ kọjá pé àwọn good role model ni ọmọ wà àwòkọ́ṣe ebú ọ wà nínú nǹkan tó ń fa táwọn ọ̀dọ́ dídàkudà o. àǹfààní ẹnìkan tó kọ́ alfarog táwọn ọ̀dọ́ kán ti máa fíríjù kán má rí nǹkan tí wọ́n ń ṣe ìyẹn ka ẹ̀yin tá ẹ jóbi náà ọwọ́ tó bá dilẹ̀ evil engages eh, in idle hands ọwọ́ tó bá sílẹ̀ ní kíní kan sọ ni wọ́n máa wílẹ̀ Yorùbá ẹ má jáwọn ọmọ wa ọmọ lásìkò tí wọ́n fi máa ṣèrànù kí àsìkò tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ti ìwé àsìkò tí wọ́n kẹ́kọ̀ọ́ ti kéwú àsìkò tó máa ní òfin lọ ákùrà ní àsìkò tí ó fi lọ kọ́ sí ọwọ́ ẹ jẹ́ kọ́mọ yín ọmọ bísì kọ́mọ̀ lásìkò tí wọ́n máa fi ṣòfò torí náà àwọn ọ̀dọ́ ẹ rí wọn lásìkò tó pọ̀ ni wọ́n fi àmọ́ kóra wọn jọ kí wọ́n kóra wọn jọ lé lórí ta ni fóònù ẹ̀ tóbi jù ta lasọ rẹ̀ wọ́n jù ta ni lo bàtà olówó ńlá jù èyí tóun náà tí ìrìwọ́ àmọ́ iníṣẹ́ẹ̀tì ẹ̀ pé tí wọn náà fẹ́ dé èèyàn ńlá ọ̀yájájọ́ máa fa owó lórí íńtánẹ́ẹ̀tì ọ̀yájájọ́ máa ṣe léyìí bó làwùjọ ṣe fẹ́ dá a gbọ́dọ̀ mójútó àárín yìí dáadáa àǹfààní ẹnìkan tó kọ́ àlùbátọ́ọ́là àlùbátọ́ọ́là àìsí iṣẹ́ ọ̀dọ́ mi kàwé ọgbárí ṣùgbọ́n kò rí sẹ́ ibi tí ò ti rí sẹ́ ṣe já sí wípé ká kidnapu ká jí ìyàn gbé ni òun náà lè jọ ìwọ̀n ẹ o kò fẹ́ kan ní òbí rẹ́lẹ́ ọ̀dà ó tún lóbìnrin lé kò ní mẹ́sìn torí ọmọ tó bá ní mẹ́sìn ìbá àmọ́ ríṣẹ́ òun ò ní jọyìn àwọn tí ń dà ẹ jẹ́ àpàdé ní apá kẹrin níbi tá a tún ti máa tẹ̀síwájú lórí ntọ́sọ àwọn ọ̀dọ́ dìdàkudà láwùjọ yìí àti solution ojútùú tí Islam wá sí ilé ẹ̀kọ́ mufleon schools lásọ̀nígbọ̀wé ètò yìí ẹlòmíràn kò àṣọ zero eight zero five two six one five three zero títí ìrọ̀lá tá a máa pàdé maynes islam rasheed hashim abu anas asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu.